ayérayé nínú àwọn ọ̀run mo ní o ṣáà mọ tọ́jú mi nìṣó lójoojúmọ́ ṣáà ṣe mí pẹ̀lẹ́ lójoojúmọ́ ṣáà gbé mi gẹ̀gẹ̀gẹ̀ ọlọ́run mi mo mọ yìn ọ́ lógo kábíyèsí olódùmarè mo ní mo kúrú mo yìn mo dìde mo yìn náà ni bí òsì mi dé mo yìn ni ní ọpẹ́ ọpẹ́ ọpẹ́ náà ni mo rí mú wá fún ọ n róhun méjì tí ń fún ọ bí òṣù ọpẹ́ ìwọ pàápàá ò ohun méjì lọ́wọ́ mi yàtọ̀ sí ọpẹ́ yìí náà ó ní mo ṣe ń pé mo yàn lógo mo ṣe ọ́ lọ́ba mo ṣe sàdánkátà mo ṣe gbogbo ti mi lóòrè ní ẹjẹ́ yin bàbá lókè kájọ máa gbé ga kájọ máa ṣe pẹ̀lẹ́ kájọ máa ṣe lọ́ba ó nìkan ni ìyìn tọ́ sí òun nìkan ni ògo tọ́ sí ẹ jẹ́ máa fi ìyìn náà kí n máa fi kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò lọ́jọ́ tèmi lórí Kaftan television yorùbá àtìyín orúkọ tèmi ọlá ọ̀nàbàjọ́ ayé olúwa ṣeun ńlá fún mi aláṣàkẹ́tì yín gangan tí ò kọ́ mọ̀ bẹ́ẹ̀ dẹ̀ rí ẹ ti mọ̀ pé tí n bá ti dé sórí ètò ìjíròrò òwúrọ̀ báyìí èmi àti àwọn àlejò mi náà lájìjọ máa ń dé ṣẹ́rẹ́ àlejò mi tẹ̀ nítàjọ sọ̀rọ̀ wọ́n ti wà ń kalẹ̀ wọ́n ti wà ń digbí ṣùgbọ́n tó bá tó àsìkò ẹ̀ máa rí ojú wọn arẹwà ni wọ́n wọ́n fine Ah kí ló ṣẹlẹ̀ <laughs> ẹ ọ àsìkò ti tó tàjọ gbara wa níyànjú kínkín kí ni ìyànjú tí mo mú wá fún wa lóòrò ìní tí mo fẹ́ fi ṣí wa létí òun náà ni pé ẹ jẹ́ ká jẹ́ onínú mímọ́ ká jẹ́ ọlọ́wọ́ mímọ́ ká fi ìwà ká fi jọ Olódùmarè ẹ jẹ́ kí inú wa ó máa mọ́ ẹ má jẹ́ kí ọkàn wa ó máa dọ̀tí nígbà gbogbo tínú rẹ bá mọ́ tọ́wọ́ rẹ bá mọ́ ò ní rèé kí ọwọ́ bọ nǹkan ọ̀dọ̀tí nǹkan tí ò bójúmu wọn ò ní bá ọ nídìí ẹ̀ bó bá ń dáa fọmọlàkejì ẹ kò ní bà ọ́ nínú jẹ́ ẹ jẹ́ ká jẹ́ onínú mímọ́ ọlọ́wọ́ mímọ́ àwọn nǹkan tẹ́lẹ́dùmarè pàápàá ń bèrè lọ́wọ́ wa rèé ká jẹ́ kí ọkàn wa kó máa mọ́ sí ọmọlàkejì wa tí ọkàn ẹ bá mọ́ sí ọmọlàkejì ẹ ò ní robiro ò ní wò ó pé bíi kó kú ò ní wò ó pé bíi kó má dáa fún un ò ní wò ó pé kó má ga tó ọ tọkàn rẹ bá mọ́ ẹ jẹ́ ká ní ọkàn tó mọ́ láwùjọ nínú iléeṣẹ́ tá a bá ti bára wa sáwọn alábàágbé tá a jọ ń gbé gbogbo nǹkan ni ó mọ lọ ní mẹ̀lọmẹ̀lọ tí ọkàn wa bá mọ́ ẹ jọ̀ọ́ kí la gbé tá à ń gbìn kí là ń lé tá a bá rántí àtúbọ̀tán tá a bá rántí ẹsẹ̀ mẹ́fà á jẹ́ kí ọkàn wa kó máa mọ́ sí gbogbo nǹkan tá a bá ń ṣe orí ètò ìjíròrò òwúrọ̀ òun náà lè ṣì wà lórí Kaftan television yorùbá tiyín ṣùgbọ́n gbogbo atótónu tí mo mú sẹ́nu lóòrè ni ni pé ẹ jẹ́ ká jẹ́ òní ọkàn mímọ́ ní gbogbo ibi tá a bá ti bára wa pátápátá nítorí pé nítorí àtúbọ̀tán náà ni nítorí kò sí ní tá a ṣe sọ́mọlàkejì wa táwa gangan ò ní gbà gbogbo nǹkan tó bá jáde báyìí òun náà nísìnyí padà bọ̀ wá bá wa àwọn ilé ìbò pé what goes around comes around náà ni wọ́n ṣe sọ́nù báwọn ilé ìbò ṣe sọ́nù yẹn ó jẹ́ ìdí òkè lọ́hùn kéde fi ẹsẹ̀ rajó díẹ̀ nígbà tí màá bá fi padà dé èmi àti àwọn àlejò mi lájọ dé ẹ kú kalẹ̀ ẹ má ti lọ síbi kankan àpadàbọ̀. padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Captain television yorùbá tẹ̀yìn pẹ̀lú mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ọlá nọ́bàjọ́ ìdílé ìfẹ́ aláṣàkẹ́ tẹ̀yìn gbọ̀ngàn bẹ́ẹ̀ dẹ́rẹ́ ẹ̀ mo ti gbé òrèké lẹ́wà mi dé ẹ̀ ẹ̀ àwọn yorùbá máa ń sọ̀rọ̀ kan máa ń ní ojúbà ẹ̀ ń ló mọ nǹkan tó yọ ikùn kẹ́ni ẹ ti ní kí n má bòyọ̀ ọ̀jà tẹ̀yìn fúnra yín bá rí ẹ máa mọ̀ pé àlejò mi tè ní wọn pírẹ́tì gan àlejò mi ẹ má jẹ́ ní jàre ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣe olóòtú. ẹ rọra mà ṣe dáadáa lè dé ah, ah, látìgbà tẹ́tí dé mo ṣáà ń jí yín wọ̀ mo ṣáà ń jí àlejò mi wò ni pé ah, ọmọ lọ́dún tó ẹ̀gẹ́ ká ní pé ṣe lẹ́jẹ̀ kó dọ́là wà nísìn ṣé mi bá bẹ̀rẹ̀ sí ní kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kọrin fún yín kí má kí ni pé ó wá nílé onítẹ̀mí pàtàkì pàtàkì ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí òbúlé ńkọ́ ṣàlàfíà ni àlùwàṣẹ́ mi tiẹ̀ ti mọ̀ wọ́n ti pé inú ilé tó bá ṣe kínní èèyàn máa ti rí láti ta n pé inú ilé gan-an àáfíà ni ẹ wá ṣe nǹkan kan fẹ́mi ẹ bá mi ṣe àfihàn ara yín ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé kẹ̀tẹ̀ bá ń kí wọn pé wọ́n kò jókòó nílé. orúkọ mi ni Adéọlá Kùsímọ ọmọ bíbí ìlú Ọ̀ṣun ni mí ẹ kú ìjókòó ẹ̀yin wa. Mm-hmm. <laughs> ẹ o àwọn aráalé náà ń dá yín lò wọ́n ní ẹ ṣe o. <laughs> ọmọ ọ̀ṣun lápàbò nìyí. iléṣà. ah jẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ obì ọmọ alẹ́ni àti ẹ̀ka ah. ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ wọ́n ní ìran jẹ̀ṣà orídìí ìṣáná ilé lẹ́rú ọwá ti múná roko. Ah, mo ti sọ pé ẹgbẹ dọ́là wà. orí mi ti <laughs> wú orí yín ti wú <laughs> ah, ok ó láti jẹ́ bọ́dà yín ẹ̀gbọ́n tí yín máa dúdú <laughs> torí wọ́n á sọ pé ìjẹ̀ṣà dúdú lẹ́gbọ̀n pupa làbúrò ṣé tó tọ́ ni ó máa ń rí bẹ́ẹ̀ ó máa ń rí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan ó dà ẹ o ẹ̀yin tèmi nílé ẹ ti rí i pé ètò tèmi á dùn á lárinrin á tún ní gbọ̀ngbọ̀n nínú ẹ jẹ́ wá ṣe báyìí ẹ jẹ́ kí n fún ìyá wa ní àǹfààní ìyá wa ni wọ́n ẹ kàn lè rójú wọn tó ṣe rèkétí kéèyàn ni ẹ dáa mò ń bọ̀ ẹ jẹ́ fún wọn láǹfààní kí wọ́n ṣe àfihàn ara wọn fún wa ẹ bá mi ṣe àfihàn ara yín àti gbogbo iṣẹ́ tẹ́ ẹ máa ń ṣe pátápátápátá. iṣẹ́ oúnjẹ hmm. lèmi yàn láàyò hmm. a máa ń ṣe oúnjẹ fún. lọ́balọ́ba níjòyè níjòyè <laughs> kí ni ẹnì ṣó ń lẹ́gàrí ẹ mọ̀ bínú pé mo ti gbà lẹ́nu yín. Um, outfit wa is called the Kush Cooks hmm. I am um, a chef profession mi chef ká ṣe anything hmm. to bá ń lọ sínú ẹnu pàǹjẹ gẹ́gẹ́ bí oúnjẹ hmm. gbogbo ẹ̀ ni à ń ṣe à ń ṣe oúnjẹ fún corporate um, companies individuals anybody hmm. tó bá pè wá pé ó ti yá o pàtí hmm. yá o oúnjẹ yá o hmm. sẹ́mínà yá o AGM yá o year end yá ká máa ṣe lọ ni. kẹ́ǹsì ẹ̀ ń ṣe lọ ni o in fact ojú yín gan ṣe. ẹ jẹ́ bèrè báyìí tẹ́ ẹ ti bára yín nídìí iṣẹ́ àṣẹ chef àṣẹ cook ó ti tọ́dún mélòó. <clears throat> ká sọ pé a bí mi sínú ẹ̀ ni because iṣẹ́ mo bá lọ́ọ́ ìyá tó bí mi lọ́mọ ni. Hmm. she is um, she had studied um, catering and hotel management in university so iṣẹ́ táwọn ṣe ni. Hmm. so mo dàgbà láti mọ iṣẹ́ oúnjẹ ni tó bá ti hmm. ṣiṣẹ́ màmá tẹ̀lé wọn kiri màmá rọbì and everything but professionally on my own pay mm. because after that èmi náà wá ṣe more studies mm -hmm. certified in different areas and everything pé mi fúnra mi ti ń ṣe on my own as mm. a company it's mm. about fifteen years now ọdún mẹ́ẹ̀ẹ́dógún. bẹ́ẹ̀ni. ah mo fẹ́ máa sọ pé five years ago. <laughs> eléyìí tó túmọ̀ sí pé ẹ̀yin gan fúnra yín báyìí ẹ ti fẹ́ dóúnjẹ kábẹ̀ẹ́sì ni ó pọ́n yín lánìí. <laughs> ó dà ẹ jẹ́ ṣe báyìí ṣé torí pé mọ́mì yín jẹ́ cook lẹ́yìn ṣe kàn pé kókó ṣiṣẹ́ ń gbòòrò náà ń jẹ́ màá iná ṣé káà náà gbórí wọbẹ̀ wọ́n ti dà pé màámi náà mọ̀ lé ṣe ń jí díẹ̀ díẹ̀ ṣé torí ẹ̀ ni àbí any other reasons? wa. kì í ṣe torí ẹ̀ in fact tó bá sọ fún mi pé hmm. màá ṣiṣẹ́ oúnjẹ gẹ́gẹ́ bí um, iṣẹ́ téèyàn máa business téèyàn máa jókòó hmm. tí màá nírọ̀ ni hmm. but mo mọ̀ láti kékeré pé anything that has to do with the kitchen I love it. Wow. Um, my best place in a home mm. is the kitchen. Mm-hmm. If I need to get inspiration, fẹ́ ṣe anything, ó rú mi lójú tí n bá ti jókòó sínú kitchen báyìí, ó máa eh. máa wà ní. Eh. so i realized that anything nípa kitchen i like it ká lọ sọ́jà ká rajà mm. tó bá ní pé a fẹ́ ra aṣọ a fẹ́ ra bàtà kò ń. yẹn ò sí lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ tiyín bọ̀ pé a fẹ́ lọ sọ́jà fẹ́ lọ ra ta a fẹ́ lọ ra tomatoes a fẹ́ lọ ra ṣu eh. <laughs> gives me joy wow. so but I never thought pé màá fi ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ mm. so uh, I was doing up and, up and down following my mom taking care of our staff and everything iṣẹ́ wọn at some point one year restaurant I ran that restaurant solely for two years then kí n gain admission into the university hmm. but um, at some point hmm. ọkọ mi sọ fún mi pé gbogbo eléyìí tó ń ṣe tó ń lọ fíìs tó ń ṣe kan ṣeré ni hmm. iṣẹ́ oúnjẹ ló ṣe máa ṣe. ah wòlíì lọkọ yín o. because hmm. he had seen it. Hmm èmi gẹ́gẹ́ bí èèyàn mi ò ṣe èèyàn kan tó like oúnjẹ jíjẹ fún ara mi hmm. ṣùgbọ́n mo like n sí oúnjẹ kí n invite àwọn èèyàn pé ẹ wá jẹun. <laughs> a ti ṣe o <laughs> ẹ máa bọ̀ o. so bí mo ṣe a ṣe bẹ̀rẹ̀ já bẹ̀rẹ̀ pẹ̀lú ọ́fíìsì mi àwọn staff lọ́fíìsì mi gbà yẹn àwọn colleagues mi tó máa fẹ́ ṣe nǹkan kan wá ní ah, hmm. èmi mo fẹ́ káwọn kí n bá wọn sè máa ṣe é ìgbà míì máa gba casually lọ́fíìsì máa sáré ṣiṣẹ́ máa padà sọ́fíìsì bá ṣe bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn hmm. títí a bẹ̀rẹ̀ pẹ̀lú shawarma at some point hmm. a di shawarma shop and then díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ hmm. bá ṣe bẹ̀rẹ̀ push cooks nìyẹn so it was not pé bóyá owó kan mo rówó kan àbí nǹkan kan it was born kush was born out of flair and love for cooking. and passion. and passion nothing mm. more it was not in fact mi ò ro owó the mm. first set of iṣẹ́ tí mo ṣe mo fowó mi ṣe. wow Hmm. the first set of iṣẹ́ tí because maybe I, uh, then mm. I was not too much into costing costing mi ò tí jagere <laughs> so mo cost cost Kai kai. but because I cannot imagine pé for mm. me is the end result that matters bẹ́ẹ̀ni pé kàn jẹ kàn gbádùn it's not about the money so mm. I had hmm. to use my money láti hmm. make sure pé iṣẹ́ yẹn jáde bó ṣe yẹ kó jáde ó rí bó ṣe so it was at some point I be like okay it's not it will not be a bad idea kíyàn ṣe hmm. nǹkan tó wù yàn ṣe kíyàn dẹ̀ tún máa get owó láti inú láti bẹ̀ nǹkan téèyàn ní passion fún. ẹ jẹ́ ìyá lára ọ̀rọ̀ sísítà mi lórí ètò lẹ́ni gbogbo iṣẹ́ tá a bá ń ṣe pátápátá kó gbọ́dọ̀ jẹ́ pé a nífẹ̀ẹ́ ẹ má jẹ́ kó jẹ́ pé owó ló sún wa sí i because tó bá dé àwọn àsìkò kan tó bá jówó ló sún wa sí i á sún wa <laughs> ẹ wọn ṣì máa gbọ́ ìtòpọ̀ lẹ́nu àlejò mi lẹ́nu ṣùgbọ́n mo kàn ya ẹyọ kan yẹn wọ́n ní àwọn ṣiṣẹ́ <laughs> bóyá iṣẹ́ àkọ́kọ́ táwọn kọ́kọ́ ṣe àwọn tún fi owó ara àwọn ṣe tó bá jẹ́ lómi á ní à mi ò lè fowó ara mi ṣe o à tó bá ti ṣe fún wọn náà ni wọ́n á jẹ o wọn ò dẹ̀ kí wọ́n á rò ó pé ọjọ́ iwájú wà because àwọn tó jẹ ìyẹn tó dáa wọ́n á padà wá ṣùgbọ́n tó bá jẹ èyí tí ò dáa wọn ò ní padà wá that means pé business yẹn ti bẹ̀rẹ̀ sí ní collapse lọ láti ìbẹ̀rẹ̀ can you imagine ìyàwó ẹ ipá ò ní pè yín ẹ láṣẹ ọlọ́run ọba mi ọba òkè ẹ túbọ̀ máa dàgbà sí gbogbo ibi tẹ́ ẹ lérò lọ́kàn tẹ́ fẹ́ dé gbogbo ẹ̀ lẹ́ máa dé tẹ́ máa tún kọjá ẹ̀ ẹ ẹ jẹ́ ń bèrè báyìí tẹ́yìn ẹni tẹ́ ti wà nídìí à ń ṣe ń jẹ à ń ṣe lọ́wọ́ síbí hmm. fifteen years ọdún mẹ́ẹ̀ẹ́dógún hmm. kò ń ṣe kèrèmí that's hmm. almost two decades láti ìsìn ṣé ẹ ti ń ṣe iṣẹ́ yìí kó tó di pé ẹ gbéyàwó àbí ẹ ti gbéyàwó kẹ́ tó bẹ̀rẹ̀. mo ti ń ṣe kí n tó gbéyàwó. ẹ ti mú lọ́kùnkún dùn hmm. ṣùgbọ́n mo ṣì ń ṣe mo ṣì ń ṣiṣẹ́ nine to five hmm. bọ̀ mo ṣì ń ṣe mo ti ń gba order mo ti ń ṣe catering hmm. activities and all that bọ̀ mo ṣì mi ṣe rí gẹ́gẹ́ bíi pé màá fi gbogbo nǹkan sílẹ̀ bẹ́ẹ̀ fún mi. mo ń padà bọ̀ ń bẹ̀ ẹ jẹ́ ìrora dé mọ́ a fẹ́ lọ dókè lọ́hùn mo fẹ́ kẹ́ ẹ̀ sinmi díẹ̀ láti gbà tẹ́ ti dé láti bẹ̀rẹ̀ sí ní ìròyìn lẹ́jọ́ <laughs> mo fẹ́ kẹ́ ẹ̀ sinmi díẹ̀ orin wo lẹ fẹ́ ká lọ wò ń lé ṣe nífẹ̀ẹ́ sórin ṣe máa ń gbọ́ orin bẹ́ẹ̀ni ẹ orin wo lẹ fẹ́ ká lọ wò ká fi fẹsẹ̀ rájò lé kẹ́yìn lè sinmi díẹ̀ nínú ilé agudu wa ah, orin wo ni mo fẹ́ báyìí o tó jẹ́ orin tiwantiwa. gbogbo orin tó bá ti wù yín. everything you put your hands ti timi dakolo ti timi dakolo ó dáa ali dominica lọ wọ everything you put your hand ẹ eh, wọ́n ní eh, go work abi bẹ́ẹ̀ni <laughs> everything you put your hand go work wọ́n your name go open door gbogbo ẹ ní go work <laughs> wọ́n ní ká lọ wọ everything you put in hand ká fi sinmi díẹ̀ ká fi fẹsẹ̀ rajó tá a bá padà dé àlejò máa tẹ̀síwájú gbogbo àdójúkọ tí wọ́n ti dojúkọ nídìí à ń ṣe ń jẹ gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́ lẹ́nu ẹ̀ bá ti lọ síbi kankan à ètò ìjíròrò òwúrọ̀ lórí captain television yorùbá àtẹ̀yìn ẹbí àtẹ̀lẹ́jọ mi the coach cooks. bẹ́ẹ̀ni <laughs> náà lájọ wà lórí ètò láàárọ̀ ẹ̀ ní wọ́n sì wà ń kalẹ̀ o wọ́n wà dìgbì ẹ̀rí pé wọ́n smile sẹ́yìn mímí tẹ̀ wọ́n wà àwọn èèyàn náà rí pé ẹnìkan àpẹẹrẹ ẹ̀ ní kétra ẹnìkan àpẹẹrẹ ẹ̀ ní kùkù ẹ̀ lè rẹ́rìn lẹ́nu ẹ̀ ẹ̀jọ̀ kí ló fẹ́ sáàbù gan-an nígbà tí wọ́n gan tó tiẹ̀ kọ́kọ́ dùn wò lójú ẹ ti rí i pé iṣẹ́ tí wọ́n ń ṣe ó dì pit wọn bọ́n ṣe jókòó wọn pé she is even smiling mo kàn rọra rẹ́rìn sí wa músẹ́músẹ́ látìgbà tó ti dé sísà mi ẹ kú kalẹ̀ jàre ẹ kú jókòó à ń mm-hmm. sọ̀rọ̀ lóko tó di pé àlọ́ sílé agbára pípé kẹ́ ẹ sinmi díẹ̀ nípa bẹ̀ ṣe bára yín nídìí iṣẹ́ à ń ṣe iṣẹ́ ẹ̀fọ́ à ń ṣe oúnjẹ à ń ṣe gbogbo ẹ̀ léyìí tí mo béèrè pé ẹ ó ti tó bí ọdún mélòó tètè wá bẹ̀rẹ̀ sí pé ó ti tó bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún nípa ọdún mẹ́ẹ̀ẹ́dógún nídìí à ń ṣe chef ẹ jẹ́ n kọ́kọ́ béèrè báyìí pé kí ni àwọn nǹkan tó ń kìpù yín going torí téèyàn bá rí ọ̀dọ́mọbìnrin tójú ẹ̀ rẹwà báyìí tó ṣe torí àwọn ọ̀rọ̀ bìlì pé mọ̀ iṣẹ́ àsè kò ń ṣe iṣẹ́ ọ́fíìsì kan àbí mm. nǹkan kan ẹ̀yin irú yín bá wọn ẹ máa fẹ́ wà lọ́fíìsì kí ni àwọn nǹkan tó ń keep yín going ká bẹ̀rẹ̀ láti bẹ̀. Um, I'll still go back to nǹkan tí mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé hmm. it is mere and sheer passion. passion. Mm. because kò ń ṣe iṣẹ́ tí mo yàn láàyò torí pé ah, owó wà nídìí iṣẹ́ yìí jẹ́ kí n hmm. lọ bá wọn ṣe wọ́n sọ pé owó wà nídìí iṣẹ́ oúnjẹ jẹ́ ká lọ bá wọn ṣe ṣùgbọ́n iṣẹ́ tó jẹ́ pé àti kékeré mi ni mo ti fẹ́ràn kí n wà ní kitchen as a matter of fact before I was ten years old hmm. I could cook most dishes. Hmm. gbogbo oúnjẹ pátápátá. most uh, maybe not everything but mm. most basic oúnjẹ hmm, pé à ń jẹ nílé hmm. à ń ṣe jollof rice à ń jẹ plain rice ẹ̀fọ́ ríro ọbẹ̀ tó máa jẹ everybody <laughs> máa jẹ before I was ten years old I could remember. I could make for at least maybe for myself and mm. two other persons. Mm. So it has always been pain, nǹkan tí mo fẹ́ràn láti So kò she ṣe pé torí pé ya baraba àbí torí mo rò lọ́kàn pé torí owó àbí So àwọn nǹkan to man keep wa going or keep me mm -hmm. going hmm. as a person because each time there's been challenges. Mm. Oh, there's been a lot of challenges. Díẹ̀ náà And all that but tí èèyàn bá ti rò pé nǹkan tó wù mí ṣe lélẹ̀ hmm. tínú ẹ̀ ń dùn láti ṣe hmm. tó jẹ́ pé time tí èèyàn bá ronú nǹkan yẹn kò ń ṣe pé ó wò pé ah, hmm. ah ṣàtúfẹ́ lọ ṣe kíní ilé ní báyìí ó ti sú mi but each time tó bá ti ronú ẹ̀ inú ẹ̀ máa dùn ó máa múnú ẹ̀ dùn inspiration wá from it so àwọn nǹkan tó máa ń keep her going yẹn you learn you read daily you acquire more knowledge you go to people there are people that are better than you are you learn from them learning from daily living. ẹ jẹ́ n wá lọ síbi àdúgbò learn from them yẹn ṣé mo ìdí iṣẹ́ oúnjẹ ṣíṣe wọ́n máa wò pé ah, ẹlòmíràn sọ pé ah, ṣèbí ká da ráìsì pọ̀ ni ṣé ẹ tún ní bẹ́ ẹ ṣe improve ara yín àbí ẹ lọ kọ́ láti ibì kan kẹ́ lọ sí school kẹ́ lọ bóyá learning from bóyá àwọn. Um, àwọn ibi tí wọ́n tún ti mọ̀ sí hmm. tàbí kí bóyá tún lọ sí òkè òkun. Hmm. ṣé rí ọgbọ́n òpin síbì kan hmm. ẹni tó bá fi òpó òun ti mọ nǹkan tán tó jókòó ti nǹkan tó mọ̀ láyé àti Germany maybe in another five ten years wàá ra àwọn èèyàn tó bẹ́tà jù ẹ lọ but láyé òde òní in a spate of six to one year. Kai, kai six months to one year. níṣẹ́jú àyá wàá rí àwọn tó máa dìde tó máa bẹ́tà jù ẹ lọ hundred times. Kai kai. so tó bá jókòó sójú kan tó bá feel pé à nǹkan tí mo mọ̀ yẹn hmm. bẹ́ẹ̀ náà mo ṣe fẹ́ máa ṣe. Hmm. láìpẹ́ hmm. nǹkan tó lóyìnbó ní ẹni yẹn máa di relevant. local champion ni. bẹ́ẹ̀ ni o ti tán <laughs> nìyẹn. so every time la learn si and um, ayé ti bẹ́tà sìn you have. Um, your mm. phone your tablet at your disposal google mm. is everywhere there is nothing téèyàn mm. lóun fẹ́ mọ̀ tí ò lè google ẹ̀ kó ṣe research fúnra rẹ̀. as a matter of fact these days if you go out to learn in some places one thing you may be going for is because of the certificate. Hmm. okay o I've been certified by so so place. Hmm. but there is nothing tó fẹ́ kọ́ ẹ níbẹ̀ yẹn tó yẹ pé tó bá fẹ́ mọ̀ fúnra rẹ lórí google tó lè mọ̀. Hmm. or you go on youtube. Hmm. tó lè mọ̀ hmm. but at times ẹlòmíì bóyá tí ò tí ì vast in that field á fẹ́ kó òun hmm. ní one on one learning so that lè yé dáadáa bẹ́ẹ̀ni tó ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa máa learn sí so àkì ń jókòó sójú kan èmi gẹ́gẹ́ bí èèyàn mi kì í jókòó sójú kan tí máa ń ká ìwé tí máa ń ṣe ìgbà mi àwọn ọmọ mi gan máa ní ah what are you reading bẹ́ẹ̀ pé mo lé exams mo lé exams ẹ jẹ́ kí n kà because mo ṣe ń kà bí mo ṣe ń check mo ń wo bí mo ń wo bí mò ń learn sí mò ń wò bọ́ yẹn ṣe oúnjẹ ò dúró sójú kan hmm. bá ṣe ń ṣe five years ago bẹ́ẹ̀ kọ́ la ṣe ń ṣe ń sìn hmm. ó máa láwọn kankan tó yẹ pé kí bá ṣe ṣe five years ago basic basic máa wà basic way of cooking wà mm. but you improve in different ways hmm. ó ní nǹkan kan tán èròjà kan tá a kì í fi sí ńgbà kan but tán ti ń fi sí ń sìn táwọn èèyàn dẹ̀ ń like bóyá table setup we see what's happening right now decoration has gone haywire. Hmm even as a caterer mm. your food points o ò lè gbóúnjẹ gidi sílẹ̀ kó mm. wá kó wá kó ṣáfìn kó kó gbẹ sílẹ̀ kó rí <laughs> báṣubàṣu mm. gbogbo ẹ̀ ní láti wà detailed neat mm. ibi tí apá kan yẹ kó kọjú sí ìkan kó kọjú báyìí kí lè kọjú nǹkan tí yàn gbọ́dọ̀ pay details and attention sí nìyẹn so apart from oúnjẹ presentation is hundred percent important in any cooking ìgbà mélòó mi máa gbóúnjẹ tó dá sílẹ̀ ṣùgbọ́n bó ṣe máa present ẹ̀ àwọn èèyàn ní fọwọ́kún jẹ yẹn hmm. ìgbà mẹ́lòmí àdẹ̀gbọ́njẹ tí ò da sílẹ̀ ṣùgbọ́n bó ṣe present àwọn èèyàn abajẹ́ wọn á á fi sẹ́nu wọn á pé oúnjẹ yóò rí lè rí bá ṣe rí bọ́ gbogbo ẹnìkan so presentation hmm. àti good food hmm. goes hand in hand so èèyàn ní láti máa learn sí everyday èèyàn gbọ́dọ̀ dúró sójú kan pé òun ti mọ̀ ń gbà kan à èmi tó yẹ pé ayé ìgbà kan èmi everybody máa wá ń bá àwọn tó wá ń bá láyé ìgbà kan tó bá improve rẹ in the next two years nobody will you become irrelevant because nǹkan tó kọ́ wọn ten years ago náà ló ṣe ń kọ́ wọn. Hmm. nígbà tí ẹ pé àwọn kan lọ síbi kan wọ́n dẹ̀ ń kọ́ what is happening hmm. everywhere all around the world the world is moving very very, fast. Hmm. so we need to keep learning so àwọn nǹkan tó máa ń keep wa going nìyẹn and then the love for the craft the love for what you do the love for what I do keeps me going at any time. Hmm. there's never been a time tó ń bá sọ̀rọ̀ pé a fẹ́ ṣe oúnjẹ àbí anything tó ro lójú àbí tó sú mi àbí tí màá ní à ah, ẹ wo mi wọ kitchen. Hmm. no I would no matter how tired it is one thing I would do three four five days stretch without sleeping and I will not get tired. Wow. There wow. are days we go on days like that no hmm, sleep hmm. no nothing but we keep working. Hmm bẹ́ẹ̀ ẹ̀ sì jọ bẹ́ẹ̀ sì ń sọ lẹ́nu mo rí pé mo ṣáà ń wò yín pé pẹ̀lú <laughs> ah, ah, gbogbo ẹ̀ tó ṣe fìní tó yìí tó ṣe tó tó tó tó tó yìí <laughs> eléyìí tó túmọ̀ sí pé ẹ ti sọ wípé nǹkan téèyàn bá ti ní passion fún téèyàn fẹ́ dọ́kàndọ́kàn mm. dọ́kàn àyà èèyàn mm. kò sí bó ṣe lè jẹ́ ẹ̀gbin tó èèyàn ṣáà máa máa korí bọbẹ̀ náà ni ẹ sì wá sàn kankan tí mo nífẹ̀ẹ́ sí tí mo fẹ́ yọ ọ̀rọ̀ jáde ńbẹ̀. Mm ni pé ẹ̀kọ́ ó gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ lójoojúmọ́ everyday learning gbogbo àwa tá a wà nílé kò ṣe dandan wíyẹn yìí ń so oúnjẹ nídìí iṣẹ́ kan tàbí èkejì tẹ́ bá ń ṣe ẹ má sọ̀rọ̀ ayé di local champion hmm. kò bá jẹ́ fọkànáísà ní ẹ́ tún wá àwọn ọ̀nà tuntun bí ìyá wa ṣe sọ o wípé YouTube wà ń bẹ tẹ́ síbẹ̀ For fertilizer new way of doing for fertilizer you will see ẹ máa rí i pé àwọn eh, àwọn ọ̀nà tuntun ti jáde tẹ̀ tún lè gbà ṣe mm. tẹ́yìn gan tún máa fi attract àwọn kọ́sítọ́mà tó tó gbé pẹ́lí tí ò ní jẹ́ àwọn commoners àwọn ọ̀nà títì so eh, nǹkan tí ìyá wa ń gbìyànjú láti sọ fún wa náà ni pé ká máa wá ìmọ̀ kún ìmọ̀ lójoojúmọ́ ẹ jẹ́ ń súnmọ́ àwọn tó dàbí àdójúkọ tá a sọ lẹ́ẹ̀kan mm. yẹn ní bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ ẹ ti wà nídìí iṣẹ́ à ń ṣe ń jẹ kí ni àwọn nǹkan tẹ́ ti bá pàdé bí àdójúkọ ẹ jẹ́ á sọ díẹ̀ ń bẹ́ẹ̀ ẹ tú ẹ tú kí àwọn tó wà nílé tó fẹ́ dàbí the kush cooks báyìí kán lè mọ̀ pé hmm, kò rọrùn o kì í ṣe pé gbogbo ẹ̀ súnmùtù o ẹ díẹ̀ fún wa. Mm. <clears throat> major àdojúkọ mm. that and I think it's going vast everywhere mm. is human resources. Hmm, ẹ ṣe àwò ẹ tú àwọn èèyàn tó hmm. máa báyàn ṣiṣẹ́ hmm. staffing. ṣe rí especially in the last five years hmm. or maybe like I should say five ten years. àwọn èèyàn fẹ́ ṣiṣẹ́ torí owó ni ìyá wa ẹja ṣe báyìí mo fẹ́ kẹ́ ẹ tú àwọn àdójúkọ yẹn dé ìsàlẹ̀ kòkò dáadáa mm. ṣùgbọ́n a fẹ́ lọ dé òkè lọ́hùn mo fẹ́ kẹ́ ẹ tó sinmi dẹ̀ kí a fi ẹsẹ̀ rajó díẹ̀ ó ní wo lẹ tún fẹ́ ká lọ wò nílé ká fi fi ẹsẹ̀ rajó nílé. Hmm. orin tó bá ti wọ̀n yín ni o kò bá jẹ́ ti bàbá ń dà ní àgbà kò bá jẹ́ sí síkírì àyìndé kò bá jẹ́ sí kamwan kò bá jẹ́ Davido ni kò bá jẹ́ ọlámídé ni kò bá jẹ́ Wizkid ni gbogbo orin tẹ́ ẹ bá ti fẹ́ ká lọ wò nílé gbogbo ìlàwọ̀. he lifts me up. he lifts me up. he lifts me up. ta ni kọ. ah mo ti gbàgbé artist tó kọrin ṣùgbọ́n he lifts me he lifts me up when I can stand ah, on. ẹ wá sí apá àbí ọ̀dọ̀ tí wàá ń bí ẹ ju àwọn ti àwọn eléèbò kalẹ̀ ẹ wá sí apá tí àwa yóò bá wa bí mo ti pẹ́ fẹ́ràn àwọn orin. ẹ bá mi eh. fi Tọ́pẹ́ Àlàbí sí. Eh, eh, kálọ̀ wá àǹtí mi Tọ́pẹ́ Àlàbí. bẹ́ẹ̀ ni yes and amen. yes and amen ó dáa àlejò wa ní ká lọ wò Tọ́pẹ́ Àlàbí yes and amen ká fi fẹsẹ̀ rájò tá a bá padà dé àwa tẹ̀síwájú náà rẹ̀ tá a sọ ẹ kú kalẹ̀ má ti lọ síbi kókó àpàdà wọn. ìrọ̀lẹ́ ṣì wà lórí Kaftan television yorùbá tìyín níbi àti àlejò mi the coach cooks ẹ̀yìn mi ò lè ká lẹ́nu <laughs> kò lè ká <laughs> lájọ wà lórí ètò lẹ́nu wọ́n ṣì wà ń kalẹ̀ wọ́n ti ń bá wa sọ̀rọ̀ látìgbà tí wọ́n ti dé wọ́n sì máa kọ́ wa ní irúfẹ́ oúnjẹ kan ẹ ti mọ̀ pé èmi ò ní gbé kúkú wá kó má kọ́ wa lóúnjẹ hmm. oúnjẹ tó bá wù wọ́n látọkàn wa wọ́n máa kọ́ wa ó túmọ̀ sí pé ẹ ra fìdílé nǹkan dáadáa kájọ tún jẹ̀gbádùn ètò yìí síwájú àti síwájú sí ìyá wa ẹ kú kalẹ̀ lórí ètò ẹ ṣe olóòtú ẹ ǹlẹ́ mà kó tó di palọ̀ sí làgbàrá ẹ fẹ́ mẹ́nu lé àwọn nǹkan tẹ́ ti bá pàdé nídìí iṣẹ́ à ń ṣe oúnjẹ láti ọdún tó ti pẹ́ sẹ́yìn wá mm. bóyá bí àdójúkọ mm. ká tẹ̀síwájú. mo sọ pé human resources mm. àwọn staffing staffers àwọn tó ń báyàn ṣiṣẹ́ it has been a major stress because huh. Hmm. especially for the youth of these days huh. Hmm. a lot of them want to work ben. for the money huh. Hmm. just for, for the money not ẹlòmíì a máa interview ẹlòmíì kẹ tó sọ̀rọ̀ pé iṣẹ́ tó tẹ̀ máa ṣe lélẹ̀ àti máa pé èlò mo fẹ́ gbà màmá òun gbà mí pé ṣé tó bá dalẹ̀ tó bá lóye báyìí ló fẹ́ gbà tó bá fún ẹ tó bá gbébọn fún ẹ pé yá ọ̀tọ̀ níṣẹ́ tó fẹ́ ṣe ọ̀tọ̀ níṣẹ́ tán gbé wá ṣó máa ṣe hmm. wọn ò fẹ́ mọ iṣẹ́ tán fẹ́ ṣe wọn ò fẹ́ lẹ́ẹ̀nu wọn ò fẹ́ ṣe nǹkan kan owó hmm. nìkan ni hmm. and a lot of them wọn ò ní sùúrù wọn ò láfaradà everything by witi witi witi witi ni wọn ò ní sùúrù anything so so many times we have had to change and rechange mm. staff fast even mm. at the hmm. last minute there are times Thirty gbà one, thirty train one, and because as be every staff bá ṣe ń recruit ṣe ń mm-hmm. we train Bẹ́ẹ̀ni. and we train even old staff ẹ you know you're putting a lot into them ìgbà tó yẹ kẹ́ wá sinmi pé òkè o nǹkan tá a ti kọ́ yín kẹ́ máa ṣe o wọ́n lè mm. decide pé àwọn òṣìṣẹ́ mọ́ hmm. bẹ́ẹ̀ tó bá tún máa sọ fún mi pé àwọn òṣìṣẹ́ wọn ní pé wá àwọn òṣìṣẹ́ mọ́ o wọ́n á kọ́ calling sick ni from calling sick mo travel from mo travel ó ti tán tẹ bá máa rẹ́ni ẹ létà bí ọ̀kan bá máa rẹ́ni ẹ létà wọ́n á béèrè kan sí ah, iṣẹ́ yẹn hmm. wàhálà ẹ̀ pọ̀ díẹ̀ nínú ìlágbára ẹ̀ hmm. màmá wọn dà pé nígbà tó wà kékeré tó hmm. fara ṣiṣẹ́ ìgbà olùfẹ́ ṣiṣẹ́. ó sún mi. <laughs> so so many times there are times that in fact I will say there was a day that almost three staff four staff called in sick and we had like four events running that same day. kai kai wow and these are people that been oníkàkú ti was stipulated to a bit pé nǹkan to ń bọ ẹkọ ṣe so last minute we had to start thinking ta ló máa double up for this ta ló máa ṣe lè ta ló ma ṣe lè ta ló máa ṣọ. àbí àjọrò ni fún wọn. fún wọn iṣẹ́ hmm. island wa abẹ mainland ṣé mo fẹ́ máa sáré in between. nígbà téèyàn ní gèrè ẹ̀sìn mẹ́fà. you know but ọlọ́run mọ̀ bó ṣe máa ń ṣe nǹkan ẹ̀ bó kò sí bó ṣe fẹ́ ṣe tó ọlọ́run á ṣe fàyọpẹ tẹ̀ sílẹ̀. bẹ́ẹ̀ni àyọpẹ so so many times we have had issues with staffing and it's always a case of hmm. kọ́kọ́ take off without anything hmm. there were times that I've gone into the kitchen last minute to rustle up some iṣẹ́ and everything but that's why I also keep saying pé iṣẹ́ tí wọ́n bá ṣe tó bá tó bá ní o fẹ́ ṣe tó dẹ̀ hmm. even go to ba bury at first for the money in the course of iṣẹ́ yẹn hmm. make sure pé o lọ kọ́ Hmm so that àwọn ọjọ́ tí disappointment báyìí bá dé wà bọ́ sí di iṣẹ́ fúnra rẹ̀ hmm. i always tell my staff pé kò síṣẹ́ kankan tí mo fẹ́ rán any of you or tí mo máa sọ pé kẹ́ni of you ṣe tí mi ti ṣe fúnra mi hmm. bí mi ti ṣe rí or tí mi ṣì lè ṣe ń sìn hmm. i'm not such a boss that tó máa jókòó tí màá kọ́ ṣẹ̀ṣẹ̀ máa ní ó yá ẹ fọ́ bàtà sí ẹ fi yọ̀ sí kò jọ́ gbogbo hmm. àjọ máa jókòó síbẹ̀ àjọ máa máa ṣe ni so so many times there had been things like that I double up I get into my kitchen I do everything hmm. the stress might be much that minute but iṣẹ́ yẹn máa jáde pé hmm. iṣẹ́ yẹn ò ní jáde káyọ̀ yẹn kúrò but that is because I know what I, I, I know about my business. you have knowledge ẹni ẹni ìmọ̀ iṣẹ́ tẹ̀ ń ṣe. so it, oh, it might be, just be stressful ni but iṣẹ́ yẹn máa jáde and all that so most of these things are things we have faced year in year but sharing sin hmm. kò tiẹ̀ ṣe stress fún mi mọ́ torí èmi gan máa ń create àyè yẹn sílẹ̀ pé ó lè dọ̀la kí n má rẹ̀ ni tẹ́lẹ̀ ìbásá lọ eléyà àṣìdúró a máa ń fàyè yẹn sílẹ̀ we double for some sensitive um, positions we make sure that we double it hmm. so that in case téèyàn kan bá lọ èèyàn kan ṣì wà round tó ń ṣe and um, importantly ní tíyàn bá ṣiṣẹ́ yàn kíyàn máa mójútó ṣẹ́yàn. Hmm. fúnra rẹ̀ àwọn kan máa rí mi gbà wọn sọ pé ah ó yẹ kẹ́ sinmi ikọ̀ ẹ̀kẹ́ wá fún hmm. event máa ní ilẹ̀ ah, ẹ̀rọ bẹ́ẹ̀ kí n sinmi <laughs> tí n bá sinmi ó láwọn iṣẹ́ kan tẹ́pọ̀ lè sọ pé kìkì staff lọ ṣe kó má débẹ̀ ó láwọn iṣẹ́ kan tẹ́pọ̀ ò tiẹ̀ lè wá hmm. débẹ̀ fúnra rẹ̀ to ensure that things are going well the way you want it other issues we have faced it's electricity hmm. in fact the very early stage of this business, we faced a lot. We we, uh, we lost a lot. Hmm. I remember there was a time that over half a cow at Danuni. Wow. Due to bad um, lighting. Lighting. And um, no matter how much you want to use the generator, running generator 24/7. Iná yẹn ò lè dàbí kó bá jẹ́ from PHCN. Láti jọba bẹ́ẹ̀ ni. So we have had to throw a lot of things. I remember there was a time that a whole freezer Fill to the brim at the quarry. Ghana must go and bíi mẹ́rin Money ní kàn kó ògbó oúnjẹ hmm. so we have had to face so ó máa fún wa stress àwọn kan to ká rà ká store up hmm, in the hmm. freezers a lè store it up. ẹ wá lọ máa rà á lẹ́yìn kọ́kọ́ tí iṣẹ́ bá sáré wá. tẹ bá dẹ̀ ra àwọn nǹkan míì in bits it will affect your sales profit, at the end of the day because mm. bulk is better. Mm. So we have had to face all of those at the boarding stage and all that. But even up till now, there are things that we still don't bother to buy anymore hmm. and keep. Tábà tí we a ní need for in the hmm. next seventy-two hours. Tábà ní need for in the next 72 hours. Just don't, don't just bother. Not because you cannot run the generator, not hmm. because you cannot run that, but e, it's not like when the lighting is direct and then everything is so. Stable. We still have issues in those areas, but hmm. it's not as bad as it used to be. Light really mm, has bene. improved to a large bene, extent. Bene, so bene. we don't have an issue with all of we don't have an issue with all of those anymore, unlike bó ṣe jẹ́ Mm. But in all of it now, I think the game is up. We are top. Hmm. we are uh, we are a bit <laughs> on. on top of our game so ó hmm. láwọn kan tẹ́ pé might be issues but àti envisage wọn sílẹ̀ so àti fàyè ẹ̀ sílẹ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ àwa gan ti ready fún bóyá ń dín àwa gan dojúkọ. <laughs> ọlọ́run á máa fún yín ṣe ẹ ẹ àwa nílò láti béèrè lè láti jẹ́ kí ẹ lè encourage èèyàn kan tàbí méjì nílé táwọn náà tán fẹ́ gbé irú iṣẹ́ yín ìkalẹ̀ tàbí tán tiẹ̀ ti gbé kalẹ̀ hmm. táwọn náà ti ń dojú kọ irú nǹkan báyìí tán ti wá fẹ́ torí ẹ̀ sọ pé mi ì ní ṣiṣẹ́ mọ́ hmm. ẹ mọ̀ pé irú nǹkan tẹ̀ sọ yẹn pé àwọn bíi mẹ́rin kan sọ pé wọn ò wá bíṣẹ́ hmm. ní ọjọ́ kan ṣo ó lè tó kẹ́lòmíì sọ pé owó tí tọ́lọ́run bá lè ràn mí lọ́wọ́ tí mo parí gbogbo ìvẹ́ǹtì yìí mo ti káwọ́ mi sókè mi ní jẹ́ kí wọ́n wá fọlọ́pàá gbé mi wọ́n sọ pé mi ò deliver iṣẹ́ nìkan ṣùgbọ́n tó bá gbọ́ láti ru ẹnu tìyín báyìí wọ́n á pè é ó ti ṣe àwọn ànábì kan náà wọn ò sì lọ kú wọn ò dẹ̀ káwọ́ sókè ó dà pé àwa náà á sì máa tẹ̀síwájú nídìí ẹ̀ ṣé ó ní àwọn nǹkan tí iléeṣẹ́ yín tẹ́ ń ṣiṣẹ́ lé lórí bóyá tẹ́ ẹ tún fẹ́ nǹkan tuntun tuntun tẹ́ ẹ tún fẹ́ gbé síta we've been doing share present for mi nǹkan tẹ́ kọ́kọ́ sọ tẹ́tẹ́lẹ̀ mm. láti encourage èèyàn kan i will mm. get to the other one. Mm. pé anything tí èèyàn bá ń ṣe kó má mú tó bá ti wà lọ́kàn ẹ̀ pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn tí ò dẹ̀ torí pé owó àbí other things ṣe challenges máa wá no hmm. doubt kò dẹ̀ sí any business or anything tí ò ń ṣe tí ò sí challenges so tó bá fi kàn sílẹ̀ torí challenge you still meet that same or even more in another area so ó hmm. máa wá but the part to overcome is to is the persistence in doing. Hmm, hmm. You can only overcome it to bá continue láti máa I remember there was a time nígbà tá a ṣe bẹ̀rẹ̀ um, um, corporate events, hmm. corporate lunch room in fact the first company that I bẹ̀rẹ̀ pẹ̀lú ngbà yẹn oye was only enough to take care of their business and pay staff. That was all. Hmm. There was nothing coming back to the company. In fact, so many at times were more or less like a loss. Wow. I remember they got to a point that even my husband was saying, ah, can you show she continue with this company and all that? Mm. And I hmm. said to him, I would continue. Hmm. And I remember we did, we ran that lunchroom for that company for four years hmm. without profits. Wow without profit but i told i said i, I kept telling myself pé hmm. mo máa ń bible verse tó sọ do not forget and despise the days of little beginning hmm. so i tell myself this is my little beginning hmm. i will keep at it as much as me, if you owó I mi ṣe at that time òun share yẹn hmm. fúnra rẹ̀ òun san owó ṣe ó dẹ̀ let's keep èrè ní òkò so we kept at it but on the third year hmm. of that job. That job, as I speak with you right now, had produced over five other co corporate companies. Hmm. Wow. From Ishe, from that company, mm. we had sprung out that, So I told myself, we ká pay. pé a stop ẹ̀ngbà yẹn after one year We ah, hmm, kò sí èrè wa ṣe mọ́. Kí ló fẹ́ because <coughs> to ban ń ṣe làwọn èèyàn máa rí ẹ pé bẹ́ẹ̀ni kò sí bó ṣe sọ pé good tó ṣe rí mo train France mo train ní Italy mo train gbá hmm. tó bá ń sè nílé ẹ kò sẹ́ni tó máa rí kò sẹ́ni tá a rí but bí o bá train wherever to train or whatever you do hmm. tó bá ń sè ẹnìkan jẹ lẹ́nìí ó da ẹnìkan jẹ lọ́la bọ́ọ̀ yẹn máa hmm. máa sọ tó máa máa sọ kiri nìyẹn pé wọ́n jẹ oúnjẹ ó da so you keep at it there is no challenges that there is no business that doesn't have its challenges and there is no challenges that does not have a stop or mm. solution or that will not have a time that will end. Mm. You know, be conscious, me I show, but mm. the thing is, just keep at it and keep doing it. you get better. And then for our company, we run, um, we do, we do, um, at, like I said earlier, staff lunchrooms, corporate events, we do individual, we do trainings. Right now, we're working on a few partnership with our companies to mm. bring up some um, shows on cooking, and um, we have some budding projects here and there that we're working on. In a, in a few months' time, everything will come to limelight. Ọlọ́run máa torí àsìkò wa ti sáré mm. kí oúnjẹ wo lẹ fẹ́ kọ́ àwọn ará ilé tí wọ́n ti jókòó wọ́n fẹ́ gbọ́ ewu lẹ fẹ́ kọ́ wa ẹ fẹ́ sáré kọ́ wa ṣé ká kọ́ wa ní ẹ̀fọ́ ríro àbọ̀ bọ̀dọ̀ àwọn èèyàn wa mọ ẹ̀fọ́ ríro bọ̀tẹ̀ ẹ̀fọ́ ríro sì pọ̀ oríṣiríṣi bá ṣe ń sè. orí mm-hmm. ẹ̀kọ́ wa ní ọ̀nà tuntun tá à ń gbà ṣe ẹ̀fọ́ ríro gbogbo yín ó yá tẹ́tí tẹ́ bá <laughs> ẹ̀fọ́ ríro ti ń bọ̀ báyìí. <laughs> ok tá a bá fẹ́ ṣe ẹ̀fọ́ ríro mo rí mm. pé a lot of people ń ṣe ẹ̀fọ́ ríro mm. ṣùgbọ́n there are basic things mm-hmm. tí wọ́n gbọ́dọ̀ pay attention to. Mm -hmm mo máa ń gbọ́ táwọn ọmọ ní. táwọn ò ní gbọ́ nísìn kò ní gbọ́ bó ṣe máa ṣe ẹ̀fọ́ ríro ẹ máa <laughs> sọ̀rọ̀ yín ìtòjà rẹ̀. ẹ má fi ẹ máa gbé pot tó mọ́ mm. kẹ́ tó ṣe oúnjẹ àtọ́ lẹ́ mẹ́sọ̀ pé gbogbo agbègbè tẹ́ fẹ́ ṣe oúnjẹ àyíká yín kíchìn yàrá ìdáná yín kó mm, mọ́ mọ́ tónítóní gbogbo tẹ́ máa lò ẹ sílẹ̀ ẹ máa gbé pot yín sórí iná ẹ máa fi epo pupa sí i epo pupa yẹn máa yẹ kó gbóná ni ẹ ní gbà mo máa gbọ́ táwọn èèyàn sọ pé ẹgbá epo ẹgbá epo ó yàtọ̀ sí pé epo gbóná mm-hmm. ẹgbá epo ni tẹ bá fẹ́ ṣe ọ̀fadà mm-hmm. tẹ bá fẹ́ kí fún ẹ kó change colour kó jẹ́ mm-hmm. dàbí òróró títẹ flavour ẹ náà máa change òun náà ń pè ní òun gbá epo mo fẹ́ gbépo gbóná ẹ kàn máa jẹ́ kí epo yẹn gbóná ni ẹ máa fi àlùbọ́sà àlùbọ́sà yẹn we call it chop you chop it ẹ máa gé in cubes sórí iná sínú epo yẹn tó bá ti gbóná díẹ̀ tó ti tó ti rọ̀ díẹ̀ ní kó rọ̀ tán ẹ máa mm. fi irú sí irú woro mm-hmm. at this point ẹ máa irú méjì lẹ máa lò woro àti pẹ̀tẹ̀bọ̀ ẹ máa fi irú woro si. Mm-hmm. at this point ó máa dín bí ẹ kó fẹ́ dín díẹ̀ pẹ̀lú àlùbọ́sà yẹn mm-hmm. ẹ máa fi ata yẹn sí ata yẹn kò gbúdọ̀ kúnná tòmátòsù dẹ̀ gbúdọ̀ pọ̀ jù ń bẹ̀ bí ata ọ̀fadà bẹ́ẹ̀ ni ata ẹ̀fọ́ ríro ẹ̀fọ́ ríro ó kọ̀ ẹ́ pé fún ẹ̀fọ́ ríro kò ní mm. sí ata dúdú ń bẹ̀ á mm-hmm. jẹ́ ata tó ti pọ́n ẹ máa dà sí ẹ máa jẹ́ kó dín ó gbúdọ̀ dín dáadáa á dín gbẹ bẹ́ẹ̀ ni pé ó ti ń jóná mm-hmm. ẹ máa fi gbogbo ẹran tẹ bá fẹ́ fi sí bágbára yín bá ṣe ká tó mm. ẹja pọ̀nmọ́ prawns anything tẹ bá fẹ́ fi sí bágbára yín bá ṣe ká ẹ máa fi sí ẹ máa fi edé gbígbẹ náà sí. Si apart from tẹ́ bá fẹ́ lo fresh prawns fresh prawns mm. taste fresh prawns ó yàtọ̀ sí pé edé tó ti gbẹ ẹ mm-hmm. máa fi edé sí at this point náà lè máa fi ìsebẹ̀ àbí adùn ọbẹ̀ sí i mm-hmm. tẹ́mi bá fẹ́ ṣe tèmi mi ní fi adùn mi ní fi ìsebẹ̀ sí at this point uh-huh. because ṣẹ́rí gbogbo adùn ọbẹ̀ tá à ń lò gbogbo wọn ló ti ní ìsebẹ̀ nínú these days mm. ó pọ̀ nínú ẹ̀ so mo ní fi adùn ọbẹ̀ sí rárá at this point just ìsebẹ̀ àmì ní fi ṣe bẹ́ẹ̀ sí adùnbẹ̀ nìkan ni màá fi sí which we call seasoning cubes hmm. ẹ máa jẹ́ kó sì dín dáadáa ẹ̀fọ́ yín tẹ́ fẹ́ lò ẹ ti bọ̀ sílẹ̀ hmm. ẹ ti gé ẹ ti fún dáadáa ó ti gbẹ kò sí omi níbẹ̀ rárá hmm. so tí ata yẹn bá ti dín tó ti dín dáadáa tán ẹ gbúdọ̀ make sure pé ata yẹn dín ó ti ṣe pọ̀tẹ́ ṣe bẹ́ẹ̀ kó fẹ́ máa jóná because ẹ̀fọ́ yẹn fúnra rẹ̀ ó sì máa sun omi tí ẹ bá fún ẹ̀fọ́ yẹn dáadáa tí ata yóò bá dẹ̀ dín bí ẹkú fẹ́ máa jóná tí ò sómi rárá ń bẹ ìgbà tẹ́ bá fi máa kó ẹ̀fọ́ sínú ẹ̀ mm, á sun ẹ̀fọ́ rírò kò gbúdọ̀ ní omi rárá ó mm-hmm. gbúdọ̀ gbẹ throughout ni mm-hmm. so tó bá ti wá di pátá tí fẹ́ máa jóná bẹ́ẹ̀ yẹn ẹ máa kó ẹ̀fọ́ yẹn sínú ẹ̀ ẹ máa wá rò pọ̀ ẹ̀fọ́ yẹn gbúdọ̀ pẹ́ jù mm-hmm. nínú ẹ̀ because ẹ ti steam already ẹ máa fi sí tó bá fi máa ṣe bíi two minutes ẹ taste at this point ẹ máa mọ̀ bóyá ó need kẹ́ fi ìsebẹ̀ sí àbí kẹ́ má fi sí at this point náà tẹ́ bá fẹ́ fi irú pẹ̀tẹ̀ díẹ̀ sí ẹ lè fi sí choice ni but irú woro is very important, important. choice ni ẹ máa taste for every ingredient bóyá ó ti wá okay ẹ ṣeun ẹ ṣeun sista mi mo sì ti ń jẹ̀bà <laughs> mo ti ṣẹ̀fọ̀ tán lórí ìjókòó yìí o ẹ ṣe ipa ò ní pín yín láṣẹ ọlọ́run ọlọ́run àtúbọ̀ máa bá wa ràn yín lọ́wọ́ nítorí àsìkò wa ti sáré ṣùgbọ́n tá a bá tún pè yín lọ́jọ́ mi ṣe máa wà. ó di dandan ẹ máa wà. ètò mm-hmm. ti ṣèlérí pé máa wà ẹ bá mi sọ gbogbo ibi táwọn aráalé ti lè bá yín pàdé lórí Facebook Instagram YouTube torí ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ pè yín pé ojú tó ṣe rekete àwọn ni mo fẹ́ kẹ́ wá bá mi ṣe bẹ̀ àfẹ́ kẹ́ wá máa bá wa ṣe lọ́ọ̀ṣì náà ní company tiwa náà mm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ bá ń sọ Facebook yín Instagram yín àti gbogbo ẹ̀. on Instagram mm. ẹ máa rí wa at at the, mm. the underscore cooks at the that is the underscore cooks kushcooks cooks is c-u-s-h. K O O K S. at the underscore Kush Cooks. C U S H. C U S H. K O O K S. K Kenny Cooks. K Cooks Ben. K O K S. K S. That is at the at the underscore Kush Cooks on Instagram, and then on Kush on um, Facebook, the Kush Cooks is D double E underscore Kush Cooks on Facebook. gbogbo bí tẹ́lẹ̀ ti bá àlejò mi pàdé ni wọ́n ti sọ yẹn mọ̀ pé àti gbé twitter kọ sí ẹ̀gbẹ́ kan ẹ̀ ń wà lórí twitter gbọ́ngbà bàtọ́ bá tún ṣí twitter ẹ̀ rí wọn náà ń bẹ kóṣùkòkò náà ni gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ bá wọn sọ náà ni wọ́n máa dá yín lóhùn ó sì dá mi lójú pé ẹ̀yin náà ti rí ẹyọ kan tàbí méjì ẹ̀ ti rí mú lórí ètò léni ẹ mo ti wá ń dágbére ẹ jẹ́ kí èmi náà máa sọ pé orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ àìlú àṣùnlá fún mi láṣà kẹtìyìn bẹ́ẹ̀ dẹ̀ rí tẹ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ fẹ́ bá èmi náà sọ àtọ̀nàbàjọ ọláwálé facebook instagram youtube gbogbo ẹ̀ at ọ̀nàbàjọ ọláwálé tó bá jórí Kaftan TV yorùbá lè ti fẹ́ bá a sọ̀rọ̀ at Kaftan TV yorùbá ẹ lè tẹ́ kẹrí gbogbo nǹkan tá à ń ṣe pátápátá lórí youtube lórí instagram gbogbo tẹ bá fẹ́ rí nípa wa gbogbo ẹ̀ náà la máa rí tẹ́yìn bá wá dàbí the Kushkooks tẹ́yìn náà fẹ́ wá gbé nǹkan tẹ́yìn ṣe lárugẹ síta ẹ ṣáà àti ti àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi at ọ̀nàbàjò ọ̀làwálé ẹ máa rí mi ńbẹ̀ ẹ ọ mo ti wá sọ pé eré àtayọ̀ náà la fi pàdé ẹ bá mi sọ fáwọn aráalé ìpè eré àtayọ̀ náà ní kẹ́ẹ̀ tó fi pàdé wọn lọ́jọ́ mi tẹ̀ bá tó wà ẹ ṣé o ẹ̀yin èèyàn wa nílé ẹ mm. ṣé tẹ́ bá wa jó di àsìkò yìí mm. rírà tí ayọ̀ la máa fi pàdé ní àsìkò míì tá máa wá sí iwájú yín báyìí. ẹ bá ń san kankan fún wọn kán máa jẹun dáadáa oúnjẹ lórí àwọ. bẹ́ẹ̀ ni o ẹ jẹun dáadáa o <laughs> bọ́n ṣe sọ oúnjẹ ni ọ̀rẹ́ àwọ̀ ẹ jẹ oúnjẹ tó dáa mm-hmm. lásìkò mm-hmm. pé a fẹ́ jẹun tó yàtọ̀ pé ká jẹ oúnjẹ tó dáa ní àsìkò tó yẹ jẹ breakfast is very important. ẹ ní sọ̀rọ̀ ẹjọ́ mi tẹ̀ bá ti wà láwa bẹ̀rẹ̀ yan ẹ̀ẹ́dìlẹ̀ ṣọ́ wa mm-hmm. bá ṣe máa jẹun àsìkò tá a máa jẹun ṣùgbọ́n ẹ jẹ́ ìṣàánú wọn ẹ tẹ́ fẹ́ sọ wọn ẹ sọ ẹ sọ. ẹ ṣàmìṣọ pé ẹ jẹun tó dáa mm. lásìkò tó dáa mm. ẹ mìṣọ pé ẹ jẹ nǹkan tó dáa sínú yín mm-hmm. tẹ́ ẹ bá jẹ lẹ́yẹ máa gbé fò wọ́n sì ní oúnjẹ àárọ̀ ó ṣe pàtàkì ó ṣe kókó. ẹ o eré àtayọ̀ ni ká fi pàdé bàbá ẹ bá ń jọ̀wọ́ ẹ jọ̀wọ́ sí i. <laughs>